Welcome to Ogbaski TV channel. Ogbaski TV channel is all about the everyday event in our society, both within Africa and Africans in diaspora. The world is full of ups and downs, but this channel brings out the best to heal depression and frustration. Please like, comment, and subscribe to our channel. Do not forget to press the notification bell to receive fresh and new videos as they drop on a daily basis. Bye. ìmí ilé ní òun ò fẹ́ máa nínú just put it in your mouth. lọ́wọ́ ẹ̀yẹ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀yẹ tó kún lóríṣiríṣi ọ̀tọ̀ ní kò wẹ̀ kó má fọwọ́ yẹn dáadáa. Ah, tó bá ti tó bá ti tó bẹ́ẹ̀ ni tẹ̀dẹ̀ mọ̀ pé ẹ fẹ́ do ẹ tẹ̀lé lọ bedroom kẹ́ ẹ bá fọ́ ọkẹ sọ wípé you know what ó yá concentrate ẹ máa sọ pé concentrate lórí òbò ẹ dáadáa torí mo fẹ́ jẹ́ ẹni ó yá hmm. concentrate lórí òbò yẹn dáadáa mo fẹ́ gbẹ́nu sí i bẹ́ẹ̀ ẹ̀yin náà lẹ mọ̀ pé kò ṣe pé fẹ́ gbẹnu sí tẹ́ẹ̀ bá gbẹnu sí bọ̀ ẹ tẹ̀lé síbẹ̀ kẹ́ni concentrate lórí ẹ̀ ó yà fọ́ dáadáa mo fẹ́ gbẹ ẹ lè bá fọwọ́ fọ̀nà gan ṣé bí ìyàwó yín ni. <laughs> ok wa ti gbọ́ a ti ṣe tọ́pìkì ó ti pọ̀ jù i'm so disappointed pé mo tún gbọ́ pé òbò òbò ìyàwó ẹ̀ ló. mo gbọ́ ọ̀kọ́ ní. ah okay. mo rò pé ti lọ ni mo ó ń ṣe nǹkan tó kọ mí lóminú láti máa gbọ́ pé òbò ìyàwó rùn pé àwọn kan sì sọ pé òbò obìnrin rùn kò yẹ kéèyàn máa kò yẹ kó jẹ́ kéèyàn máa gbọ́ sétí mọ́ please ẹ jẹ́ ká wá nǹkan ṣe sí it's not something i want to be discussing on this platform again by now mi yẹ kò yẹ kí n máa gbọ́ yẹn pé òbò obìnrin sì rùn hello hello it's not that pé wọ́n change topic yẹn it's as good as giving oborirun as one of the reasons tí wọn kì í fi ń dóyàwó. hello ma. ah ṣáf àlùfáà nìyí ni. ẹ káàkó ma. ṣálùfáà nìyí ni. ẹ rà ma. ṣálùfáà nìyí ni. torí. àlùfáà ọmọ àlùfáà náà ni. ẹ̀ẹ́n torí ẹ̀ ń tẹ́ gbé síbí báyìí. ṣé ẹ̀ ń gbọ́ mi mà mo ń gbọ́ programu yín. mo ń gbọ́ yín sà. ṣe é programu ètí ètẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí inú mi dùn sí i. Mm. bọ ọ̀pọ̀jù àwọn ọkùnrin àti ń tọ́jú nǹkan tá a ní tí ó bá jẹ́ bẹ́ẹ̀ pé lóòótọ́ ìgbà míì tí wọ́n lẹ́ni sẹ̀sì lórí ẹ̀wò mi tí máa ti fà sí pé bóyá fòrò ẹ̀rún àmání màdámúyá ẹ lọ ṣan fòrò yín tí wọ́n fẹ́ máa fi ìlọta láti lọ ṣe màá wọ lọ́dí tù bá ara mi màá bá a ṣan màá tún bá fi tó ẹ̀rì nù ìkọ̀ kó má bàa máa rí tètè mi tó bá yẹ kí n tètè mi kó máa máa dájà lẹ́ láàrin wa so èyí tó máa fi máa máyàwó mi jà yẹn màá kó máa kọ̀rẹ́ẹ̀tì ẹ̀ ọjọ́ ojoojúmọ́ máa ń kọ̀rẹ́ẹ̀tì ẹ̀ pé nǹkan báyìí báyìí kò ṣe kò dá lọ túnṣe á dẹ̀ ṣàtúnṣe. ẹ ṣe o bọ́lá ti tó bọ́lá ti tó tó kẹ́ belò exactly ẹ ṣe bọ́lá ti tó tó kẹ́ belò exactly ẹ kẹ dìpọ̀ ọwọ́ yìí kẹ fi fa gbogbo kinní yẹn jáde náà sọ pé ìdílé mi nídìí òórùn bọ tó bá ṣe period tán kó lọ fọnú òbò ẹ kó fa kó kó fi ṣáwà sínú ẹ kó jáde kó wó nǹkan tó máa ma fò jáde síta ìyẹn wá wà nínú òbò wọn wá ní òbò máa correct ara ẹ àbó ti correct ara ẹ̀ ni. hello. dáa hello ẹ kú ètò. bàbá mi. Ah, nǹkan tí mo fẹ́ sọ mi ò sọ lórí ọ̀rọ̀ ògùn rírò lórí tọ́pìkì gangan ni. Mm. Ah, advice tèmi kan ni very simple kí obìnrin kankan ọkùnrin kankan kọ́ má ti torí àánú fẹ́ anybody torí mm. ọjọ́ iwájú má ṣe láàánú pé mo kàn ṣàánú ẹ fẹ́ fẹ́ ni o àbí nítorí owó. tó bá ti ṣe ṣe tètè ọ̀tọ̀rí pé owó fíjọ̀ kó máa lówó kó máa tó kó mọ lára òun náà ọkọ òun náà jì tiẹ̀ so ó bẹ́tà kí gbogbo obìnrin kan wà lórí platform kan máa gbọ́ bọ́ba tó bá ti fẹ́ máa rìn lọ́wọ́lọ́wọ́ o ò gbọ́dọ̀ torí àánú má ṣe pé àà torí bàbá ẹ̀ ni mo dẹ̀ wò mọ́ ẹ lára o àà torí àwọn fámílì ẹ̀ jẹ́yàn gidi ni o kò máa jìyà ire o. ẹ ṣe ẹ jẹ́ kí n máa fi kí n bóyá tí n bá padà dé tí n bá ṣe lè continue pẹ̀lú show yìí because mo rí dìfẹ́ ẹ má change topic yìí ẹ má sọ̀rọ̀ òbò rírùn mọ́ hello. hello ìyà ìyà tí ìyà okó tí obìnrin ń jẹ là ń sọ lọ́wọ́ ṣe o ní nǹkan tó fẹ́ contribute sí. hello àti nìkan. hello à ń gbọ́ yín. bẹ́ẹ̀ ni wà lórí ètò ni. bẹ́ẹ̀ ni. ó kì máa ń pè ní tẹ́ bá ti tán. ah ok mo ti gbọ́ so ẹ má change topic yìí ẹ jọ mo ti ṣe tọ́ bí mo ṣe wà hello hello hello. ìyà ìyà oko tí obìnrin jẹ àbí ìyà òbò tí obìnrin jẹ àbíkẹ́ ẹ̀ ẹ̀ lè ti gbọ̀ngbà mi pẹ̀lú píchọ̀ lẹ́yìn èèyàn ṣá. hello. hello àti nǹkan ṣe pa lórí ètò. ẹ má a sọ̀rọ̀ òbò rírùn o ìyá ọkùnrin tó ń jẹ ìyá òbò nílé là ń sọ. ó yé mi hmm. ó yé mi ṣe ní experience mi kàn fẹ́ sọ ni pé mi ìyá ọ̀gẹ́ fún mi because èmi àti ẹ máa ń lò oríṣiríṣi tó pàtó ìmọ̀ òbò ń ẹ̀ ìyá òbò láàrin kí òbò máa ṣomi àti kí ó dá ṣáká èmi dẹ̀ máa ń sọ fún pé òbò tó ṣomi ló dùn ju eléyìí tó dá ṣákáṣáká lọ torí òbò tiẹ̀ máa ń dry gan wọ́n sọ pé òun ló ń jẹ́ kémi tètè máa kàn ó dẹ̀ ń bàjá pé pé èmi mi lágbára tó pé ó yẹ kí ó yẹ kí máa lo àgbo jẹ̀dí àgbo mokòtè àgbo kìnnì kan wọ́n á ní irọ́ because èmi ti ní experience òbò dídó dáadáa mo dẹ̀ máa ń gbádùn òbò tí tí máa torí mo láwọn àwọn tí mo máa ń yọdún náà tàbí epo bò wọn máa ń ṣomi jẹ́ kí tó fọwọ́ kí tó fokósóbò wọn gan pàápàá ìṣe ni gbogbo abẹ́ wọn máa ti wẹ̀ gbọ́dọ̀ máa ń lọ more than thirty minutes but tó bá di ti girlfriend mi gangan the ah, train ah, five ten minutes down the train. ṣé òbò tó bá ẹni sùúrù o ṣé òbò tó bá ṣomi ni tí òbò bá dry àbí tó bò bá ṣomi ṣòbò tó bá ṣomi ló máa ń jẹ́ kẹ́ tètè dání. òbò tó bá ṣomi yẹn ó máa jẹ́ kí n pẹ́ gan-an bọ̀ ilé tí ò bá ṣomi tó bá dry ó máa jẹ́ kí n tètè come àbò tó bò bá dry hmm. because ó máa feel very tight. ṣe get the point mi. ẹ eh, tó ló máa feel very tight tó bá tó bá dry ó máa feel tight. kọ́tà ẹ̀ sọ yé mi tó bò bá dry ó máa feel tight so the tendency pé tó bá feel tight bó ṣe ń fà yín yẹn ó lè jẹ́ kẹ́tẹ̀ẹ́ fẹ́. ẹ kalẹ́ o yà mo fẹ́ sọ̀rọ̀ lórí nǹkan tí mo wà lórí program yẹn tí màmí kan sọ pé àwọn obìnrin kan máa fẹ́ ọkùnrin torí pé ó lówó àbí kankan. Hmm. ṣé ètò náà máa hàpù sáwọn ọkùnrin jẹ́ pé wọ́n máa rí ó lè rí pé britain courtship wọ́n ní so many girlfriends wọ́n wá rí pé àwọn ọmọ yìí. no kí ni kí ni experience experience ti ẹni kó sọ fún wa. hello that is it. hello hello ẹ jẹ́ kí n máa fi um, mm, àwọn èèyàn mi ìfẹ́ gbé kọ̀ mọ́ ìjọ ìjọ please please please i need to go ẹ jẹ́ kí n máa fi ìsìn ṣe àlọ́. come back thank you so much for watching see you next time bye for now.